on uh, the Baton travel, but I'm making my way now to the BBC Broadcasting House, and that literally means that you know, I'll be traveling through the overground, and from there I will join the underground. From the underground, I'll be coming up at the Oxford Circus. So follow me with the journey. Náà níbi tó lókàlókó bá ti ń bọ̀ ni ẹ so in my bọ́lẹ̀ Seven Sisters láti lọ London Underground heading towards the BBC broadcasting now. So olúkálùkù ní journey tó connect but internet gangan ni the Victoria line tó my gbé Oxford Circus. Next station. Victoria line òun the Oxford Circus the Central line. So like I said ibi tèmi ti fẹ́ join ni Victoria station lélẹ̀ olúkálùkù join from different area. So I'll be heading towards the down. to connect the train. mo Losinu ń lọ sínú underground níbi tí màá ti Victoria line to my gbé mi dé Oxford Circus lẹ́ẹ̀kan sí Victoria line yẹn níbẹ̀ ni train tí ó máa join so that is the Oxford Circus ibi tẹ́ ń Lake. lélẹ̀ adékelú line débẹ̀ Central line wọ́n lè mú láti Victoria bí ẹni tó ń bọ̀ láti Brixton subject ibi tó bá ti ń bọ̀ so that is exactly ibi tí a ti fi bọ́lẹ̀ fẹ́yìn tẹ̀ ń bọ̀ nìyí rally day on the twelve of October twenty twenty four rántí pé Oxford Circus òun láti fi bọ́lẹ̀ so this is the Victoria line ẹni tó ń padà lọ sí Brixton nílé so ibi tí ẹ̀dẹ̀ ti fi bọ́lẹ̀ ẹni tó bá ń bọ̀ látòrí Victoria line yẹn. You're gonna go all the way through and then you will come down somewhere, yeah, so that's my bonnet delay, Oxo Circle. So I'm gonna go inside. Like I said, if I meet Gongon or Wumi coming out to Oxo Circles, Lori Victoria Land. How I can both Ladi Lagos, Saturday, 12th of October 2024. said, so November the lake. So that's the Oxo Circus, over the Victoria Line, Bekelu Line, or only Central Line. Well, Oxo Circus, which is the final destination níbi tí mo ti fẹ́ connect the BBC broadcasting house so I'm going to come out of the station in the next few minutes but for now we're going to ń bọ̀ pátá ìgbọ́dọ̀ rántí pé coming to Oxford Circus Oxford Circus wà lórí central line gbọ́dọ̀ wà lórí Dekenu line as well very important. tẹ̀ go for fún rally ẹ rántí pé Oxford Circus If you ìbẹ̀lẹ̀ ti a bullet, then you will then come straight into the Regent Street South, exit 5 ní Egba Jade. Once again, going to the rally on the 12th of October 2024. Ẹ̀yin tẹ́ bá ti bọ́lẹ̀ jáde nínú train station lórí Oxford Circuit. Ẹ rántí pé train mẹ́ta ló débẹ̀, Bekelu line, Central line àti Victoria line. Ẹ ní láti rántí pé Nike Town building ẹgbẹ́ lè máa gbà kọjá. Ẹ̀yin tẹ́ ń bọ̀ lórí bus bọ́ọ̀sì yẹn bus stop kan wà níbẹ̀ yẹn tí ẹ ti lè bọ́lẹ̀ depending on ibi tẹ bá ti bọ̀ máa ṣàlàyé bọ́ọ̀sì yẹn fún yín láìpẹ́ but ẹ má get confused ó wà straight forward you come out of the station then you look at the Nike Town building and then you walk towards this side and that is exactly what we expect everybody to do on the day. àwa lọ pàdé ní iwájú building yẹn ibẹ̀ láti máa wá gbéra ní exactly ten o'clock ìyẹn níjọ́ Saturday twelve ẹ rántí ẹ̀gbẹ́ Nike lè máa rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ fẹ̀yìntẹ́ bá wọ train is just about two minute walk but fẹ̀yìntẹ́ bá wọ bus màá sọ àwọn bus yẹn fún yín tàbá déwájú bẹ́ẹ̀ yẹn nísìn àwọn bus tí ó gba wájú bíbá kọjá tí ẹ ti máa bọ́lẹ̀ tí ẹ máa wá rin èyí tó kù lẹ́ẹ̀kan sí Regent Street ló connect the dot BBC building yẹn la ti ń wò lọ́nkàn yẹn tó dàbí gíláàsì yẹn lókè níbi tí pọ́ńtà yẹn wà lórí ẹ̀ lẹ́ǹkan sí fún àwa tá à ń bọ̀ fún rally ní Saturday the twelfth of October so now mo mọ ibi tó olúkálukú ti máa wá but tẹ bá wo wájú yín ẹ̀yin tẹ́ ń bọ̀ láti south east ẹ rí i pé bus twelve ó gbé yín déwájú ìbíbà bus twenty two bus eighty eight bus four five three ó dẹ̀ ní night bus a nídìí yẹn so four bus bus stop tẹ́tí máa bọ́lẹ̀ ló ń pè ní Oxford Circle Station Margaret Street with the code RF tá wo ibi táwọn buses yẹn ti ń bọ̀ ó máa dé Oxford Circus which is the final stop lórí bus twelve bus twelve yẹn ń bọ̀ láti Dulwich Library bus eighty eight yẹn ń bọ̀ láti Clapham Common then bus four five three yẹn ń bọ̀ láti Deptford Bridge fẹ́yìntẹ́ ń bọ̀ láti àdúgbò yẹn lẹ́ẹ̀kan sí ẹ wá bọ́lẹ̀ ní ibiba then we're gonna walk towards this side which is gonna lead us to the ibitatima connect the BBC so you go towards this side. so ẹ̀yin èèyàn wa tí ẹ máa wá fún ìkéde rally tí à ń polongo ní October twelve lágbára Ọlọ́run so this is the BBC broadcasting house tí gbogbo wa ti máa gbéra láti bíbá ẹ̀. tàmáwá máa lọ towards Trafalgar Square títí dé Downing Street then títí dé the Nigerian High Commission ẹ má gbàgbé building tẹ́ ń bọ̀ lélẹ̀ kò ń ṣe BBC mi o BBC lè tí ó close mọ́ Oxford Circus train station Oxford Circus ó bá line mẹ́ta wá Central Line Victoria Line àti Bekelu Line that is the train station tó máa gbé wa débí báyìí lágbára Elédùmarè kí gbogbo akájọ pàdé kájọ fi ẹ̀dùn ọkàn wa wọ̀n pé Nigeria needs to be de-amalgamated. Self-determination is not a crime, it's an inalienable right, and that right must be respected by the federal government and the United Nations. Ire o.